سورة المرسلات إن شاء الله أنا كفي ويكاد يباري سورة نازل أفلك أوان أوان selected آية فأفكا في كدابوري gbogbo ẹni láti tàdábùrù àmọ́ tí wọ́n tẹ̀lé kì fún wa ń bèrè alukur'an tàdábùrù muhammad. ní ọ̀sẹ̀ tó kọjá àsọ̀rọ̀ ń pa báwo la ṣe ṣàlàyé ọ̀rọ̀ tọ́lọ́mọ ọba sọ pé àádá yẹ ogun láyà kù kò ní lọ́jọ́ tí wọn ò ní sọ̀rọ̀ àtàwọn ááyà míì ti ń sọ pé ọlọ́run kò jù ń sọ̀rọ̀ kò parọ́ kó láti ṣe and uh, alẹ́ ṣàlàyé nǹkan tí àṣẹ aláàmà ahmed amin ṣèlú rahimahullah tí wọ́n sọ̀rọ̀ níbi ìṣirà àwọn jẹ́pẹ́ ìhàlẹ̀ ìṣẹ̀rọ and àyà tó kíkà tí wọ́n ṣàlàyé wọn ṣàlàyé dáadáa sí ẹ̀ ṣàlàyé lè àtún ní gbà padà wọn ẹnìbọ̀dì tó bá fẹ́ gbọ́ àlàyé owó ìwò ìlà làǹtà ṣẹlẹ̀ ìṣẹ́ ọlọ́pọ̀ kẹwọn so ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí onígbọ́lọ̀ oh, ní hadha yawmul fasli jama'nakum wal awwalin فإن كان لكم كيد فكيدون a ní ní last week náà a yóò wa pé ibi tọ́lọ̀ wọn bá Quran wàláhí bí ẹ̀ bá ṣe Quran sí yóò mọ yíyan sí pé ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kò lè dọ́rọ̀ ẹ̀dá tí ẹ ka kí ní kan mọ Quran tẹ̀ sí pé ah, ṣé kí ní yìí ṣe túmọ̀ rẹ̀ fẹ́ lọ báyìí ọlọ́run sì fi ánsà sí the same sura ọ̀sẹ̀ èèyàn mélòó ló lè mọ̀ ìgbà tá a ṣàlàyé tí sọmọlá fi ṣàkí ti sọ̀tán a padà rí wípé kódà ánsà ádá yọ̀mù láyà tó kú náà wà nù sura yìí gẹ́gẹ́ bí náà fi ṣe sọ pé tọ́lọ́ bá ti tẹ́lifà jọ sí àmọ́ sura yìí yọ̀mù pọ́sì nípìn yọ̀mù pọ́sì yọ̀mù pọ́sì àti yọ̀mù pọ́sì níjọ́ tá a ti dìsáìdì a ti iji pé ìlú kalù tọ́yá kéèyàn sì dájọ́ níjẹ́ Pe pé àti gbogbo bọ́lọ̀ ọba sọ pé wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ wọn máa sọ̀rọ̀ ó tó di pé pápù ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe pé ẹni tí ó wà sájà ti parí náà tí ò pronounce ẹ̀ tó wá ní bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa kéde ló máa tọ́jà sí àmọ́ ó tó nípa lọ́wọ́ bá ti dáì lẹ́yìn bá ti dáì táwọn ọ̀la yà sókè so inú sùúrà yìí yóò mọ̀ tọ́jú ọlọ́run ẹ tẹ bá wo láti bẹ̀rẹ̀ ọlọ́run bá sọ wípé wọ́n yíga bó sùn ó kíta yá ìyọ́ mi ó jílá ìyọ́ mi sọ ẹ nígbà tó ọkọ sọ ìjọ kìámà tó kò so ìgbà tó bá tó bá tó tó wó náà yóò bá dùn áádá yóò bù ọ́fì ìjọba náà ẹ tó ló pé kẹ́lìmà yóò bù ọ́fì fúnra rẹ̀ lọ ó sàlàyé áádá yóò bù láyé tọ́lọ́ wa ni òní òní yóò bù ìtọ́ ìjọ tọ́lọ́ wa ó dìsáì láàrin àwọn ẹ̀dá yóò dìsáì láàrin àwọn tọ́lẹ́tọ́lẹ́ ara wọn yóò dìsáì láàrin kèfèrí àti mùsùlùmí yóò dìsáì láàrin àwọn tó ṣe wípé wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ yóò ti dá láàrin àwọn olórí àtàwọn sáńtẹ̀lé àtàwọn sáńtẹ̀lé wọn ọlọ́run wa ní jama anáàkùnmọ́ àwọn ewu àyà yìí lò ọlọ́run wa ní jama anáàkùn òun ní pàṣẹ àwọn mùsùlùmí wà láwùwàlẹ̀ àtàwọn tó wà sáwájú kẹ́ni ẹ̀ka lè rántí tí ó yọ ọdún pé kí ló dé tí wà láwùwàlẹ̀ ìgbọ̀rọ̀ rántí kí ọlọ́run ọba nínú àwọn ìtumọ̀ tó fẹ́ gẹ̀rẹ́ rẹ̀. kí ni kókó nǹkan tí àwọn mùsùlùmí kò ní ṣe wọ́n fi kùránì nírọ́ àbí wọ́n sì fi gbá kìyàmà ní rọ ọlọ́run wá fẹ́ ti bóun ṣe dá ẹ̀dá alábùkù bóun ṣe dá ẹ̀dá ọ̀sán náà padà ó ní pé ní kébèrè kú ni wípé ẹni tàbí àwọn akọ́jà kìyàmà tó kọ́ lọ́wọ́ gbòòrò níwọ̀n ni àwà àbá òun àwà lù so ọba àbá tó kú ti bẹ́ẹ̀ náà ọlọ́pàá náà ìdè fún ìnà àwà lílà والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم àbí àtàwọn àwọn agbọ́gbọ́ wájú àtàwọn tọ́pọ̀ lẹ́yìn gbogbo ilá àkójọ sí ìjọ táa màtá àpòpí ọjọ́ àwọn ni wọ́n máa ń sọ àwọ̀lù yàwó abáwò ní àwọ̀lù rírẹ̀ kan rírẹ̀ kejì òun ni pété bá wò bàtọ́lọ́pọ̀ fẹ́ máa fi kún wọn ó ní alámúlò níkìlì àwọ̀lù sọ́mọ̀ nà sí ohun àkèrè àwọlé tó wà bẹ́ẹ̀ fún lè jẹ́ méjì ó lè jẹ́ pé àwọn tó wá sáwájú ní fẹ́sẹ̀ kèfè rí gidi àwọn àwọlé tó wà bẹ́ẹ̀ àwọn tó wá sáwájú ní fẹ́sẹ̀ kèfè rí gidi ẹ́ máyì kò tẹ́kọ̀ọ́ ní ẹ̀mọ́lẹ̀ pé àwọn tó wá sáwájú ní wọ́n ṣe kèfèrí bí sí ṣé má ṣe ṣe kèfèrí ṣé báyìí kà gbọ́rọ̀ ìwọ̀n ni ṣé kì í sàwọn lápá wọn rẹ àwọn tá a lágbára àti pa wọn rẹ tí wọ́n lágbára wọn ti tán ni wọ́n mọ̀ ní sí òun àkèrè á fi àwọn tí wọ́n lẹ́yìn náà àwọn náà tẹ̀lé wọn táwọn náà bá ṣe rú jí àwọn lẹ́yìn ìtumọ̀ kan ìtumọ̀ kejì ó ní wípé àwọn tó wà sáwájú ní wá pàwọn rẹ̀ ṣé kì í gbà wà láyé ká lo àsìkò tí wọ́n lè lò láyé ká wá kú. bọ́sà àmọ́ lu kẹ́lìmọ̀ hálàkà náà fún kúkú ìmúrù hálàkà wàlẹ́sà láwù wàlàsì. bẹ́ẹ̀ bá kú tí ò lẹ́yìn oúnjẹ hálàkà kì í ṣe kókú nìkan wò. ẹ́ bẹ́ẹ̀ bá ti kú ní tí títò ti Kùránì mú sọ nílò lásán pẹ̀lú ìdòkú ẹ́ ó kú wá bímọ àbí ó kú ìran sí parí àwọn ìjọ tọ́lọ̀ bá pé àlákínà ẹ̀ lè gbọ́ pé wọ́n ní pẹ̀lẹ̀ pé wọ́n aláwọ̀ tó fẹ́ lù ẹ́ yẹ́ ìtara àkàtà náà sọ náà pé àwọn àkàlà wọn yóò fi tẹ̀ ẹ̀rí bá lórí ìṣòro ọ̀bìmọ̀ ọlọ́run sọ pé àtà ìdá mọ́ta àtà ìdá àhálàkà pólítún láyé bá fọ lọ́wọ́ nígbà rẹ̀ rọ̀sùn. ara ìlú ọ̀dá wọn lòdù ẹ̀yìn itu pé sọ̀rọ̀ Lo gbogbo wọn sọ̀tọ̀ wọn yìí lóòótọ́ ẹlẹ́kọ̀ọ́ bọ́ ìgbà ìwọ̀n olóbi àbúráyé Ephraim gbogbo wọn náà wọn wọ́pọ̀ yìí rẹ̀ Ephraim Hezekiah àwọn àtàyè àwọn olùdíkà fún ìjọ yóò lọ́lẹ̀ wọ́n tán báyìí wọ́n ṣe wá rí èdè kẹrin èdè méjì kẹrin ẹgbọ́n sọ ọ̀bá ìsọ fún akùn nídìí ẹ̀mọ̀ ta tó tọ́lọ̀ sọ fún àwọn ibi tó ẹbí tó bá ṣe àwọn eléyìí ó ní tó dodo ló mẹ́jọ dodo so tábà tún pé ẹ̀hálà kàmí ìlú ó irú akọ́tẹ̀ ń ṣe sọ́lọ́run yìí ṣé àwọn tó wá sáwájú iṣẹ́ ìlú bá wọn nígbà táwọn náà pẹ̀ sábà wọn ṣe èyí ẹ̀rù pé inú ìṣẹ́lú ẹni ẹ̀ máa sọ pé kò ní í ṣẹ́kùn táà sọ pé máa ronú ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú alámúlẹ̀ làwọn ìlànà tó máa tó gbà áfẹ́ so now lẹ́yìn ọ̀tọ̀ ti dákọ̀ awúwà lẹ́yìn ìdàkà ìrìn yìí ló lè sọ wípé àdáyọ̀ mọ̀lùkọ́sì jàmánà fún awọlẹ̀ kí ni ìtumọ̀ tí jẹ́ òun ráwọn bàbá tó ti lọ àwọn tákàwọn ànájọ ọlọ́run tó jọ mọ́ àwọn akógun ń jọ so ẹ̀yìn náà ẹ̀yìn náà bó ṣe lẹ́yìn wa kálọ́gbà bá bẹ àbá sọ fún bẹ́ẹ̀ o ti ní atẹ́rí àtàwọn ará dáwà kó yíjọ ọba kó yíjọ só nígbà ṣe ń ṣe gìràgìrà àwọn ará ń lágbára jù mí lọ àwọn áàdù lágbára jù mí lọ tẹ́yìn bá rò tó bóyá tó rí pé lágbára tó wọn ni ẹ̀yìn ẹjọ́ fúnra yín wò àdìmọ́ wọn ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run sọ ní lọ́wọ́pẹ̀ nígbà tí ń sọ ń pa àwọn kèfèrí ọlọ́run bá láwọn kèfèrí eléyìí o ọlọ́run sọ fáwọn kèfèrí nígbà táwọn ọlọ́run láfẹ́ eighty four náà àyà eighty three ẹ̀yà bẹ́ẹ̀ láti àyà eighty two lọ́tọ̀ bá bẹ́ẹ̀ ọlọ́run ni afàlámúyà sí rúfìlà táwọn kèfèrè eléyìí ọ̀rìn lórí ilẹ̀ ṣé bí ìjáàzù ni wọ́n wà ǹjẹ́ òfin kọ́ lè bá ń sọ̀rọ̀ níbi àti àádù àti ìsàmúlò sọ pé ìlú wọn báyìí arákàlú lọ àsábòlè méjìlì ìpínlẹ̀ àwọn sàmú àtàlùlọ́wà in fact gbogbo tọ́lọ̀ bá rò yẹn pa gbogbo àwọn èrè gbogbo àwọn kọ́ọ̀pù ọ̀tánù tọ́lọ̀ fi pa wọ́lẹ́ táwọn kan fi wọ́n ti jẹ́ ọlọ́jì lórí ìtẹ́gbọ́n tó rí èèyàn gbá pé gbígbé bọ́lọ̀ ìjọba gbé ìdí báyìí ó sì kọ́ọ̀pù wájú ẹ̀ pé nígbà tọ́lọ̀ ó pa ní bó ti bà ó là lóṣù káwọn sọ fáwọn tàbí rẹ̀ nígbà tó ń tàbó ẹni tàbí ẹ̀ bá ti ń kọjá ní àwọn ìlú àbáwọn ilé àwọn ọlọ́ọ̀bá parẹ́ ẹ má wọbẹ̀ ilá wa antum bàkú kẹsùn fún wọbẹ̀ ni o ẹ sì má pẹ̀lẹ́ sáré kú sáré kọjá bẹ̀ ẹ sáré kọjá torí bẹ́ẹ̀ bá ti ń lọ láti sàwọ́ lónìí ẹ ń lọ sí jọ́dá àti àwọn àjọ sàmúdù ìlú ilẹ̀ lárúbá náà làtọ́bá ti sọ́ọ́lẹ̀ lárúbá lòun náà. Eh, áàdù húùdù eh, tàrí húùdù arúgbó lòmù hmm. lọ́la ń sọ wípé lọ́la ń sọ wípé wọ́n ń ná àlẹ́ ìnáṣẹ́ ọ̀rọ̀ bó ṣe rán ló tẹ̀lé nígbà tó sọ pé túwàtú náà ṣe alẹ́nu ṣọ́tọ̀ kọ́kọ́rọ́ ẹ̀kọ́ bí ayé aláìrọ̀bíkà tẹ̀tàmọ́rọ́ agbára òdùkà yẹn wọ́n fàmúdà fọmọ àkọ́ ọ̀tàmọ́ ẹ̀fọn tó tó kà yẹn ìwúlá kí ni ó bá gba ádàn ìwúlá wọ́n tó ádàn ìwúlá pé وإن عليه نشاه الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب شعيرة وأنه أهلك عادا الأولى وثمود فمن أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم أرضا والمتفكة أهوى فغشاء من غشى وبأي آلاء ربك تتمام سيباو bọ́lọ̀ ما تقول máa tó تقول nìkan bọ́lọ̀ bá ti ìjọ́sẹ̀nù Kùránì o tá a bá fẹ́ tó pé nínú ìjọ ànẹ́bì nù àti àwọn áádùn àti sàmúdù tálọ́wọ́wọ́ nóhù ọkọ̀ wà nù àbí àbí ẹ̀kọ́ ni bá ti bá fẹ́ tó gbogbo ló ti máa sọ̀tà fáwọn lárúbáwá pé tọ̀ nínú Ad àti Samudu èwo ló kọ́kọ́ wá hmm? nínú Ad ló kọ́kọ́ wá àbí ẹni ìwé ẹ̀tọ́ lọ́pàá ti kọ́kọ́ fẹ́ sọ bí wọ́n bá ti kọ́kọ́ wá sí nínú Ad àti Samudu tí wọ́n ń Ad ló kọ́kọ́ wá kà ẹ́ kó tó ka Samudu. àti níbi ayàtọ́tà àmọ́ ọlọ́run ní alhaakọ́ malhaakọ́ ọmọ àdúrákà malhaakọ́ kàzẹ́rẹ̀ sàmúlù wà áádọ́rù fìlkọ́ sàmúlù lọ́wọ́ lára ó dàpọ̀ àmọ́ ó tún kà àmọ́ sàmúlù òlìkú bí tọ́ọ̀kìyà wà á máa áádọ́rù òlìkú bí rí ní ọ̀sọ́rin àti àárín So, lẹ́yìn ìgbà tó dákọ̀ àwọn áàdù tán ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dákọ̀ wọ̀já àti àwọn ọmọ máa ń kọ́ bùlọ̀wù wọlé mọ́tàfíkà ṣùgbọ́n lọ́wọ́ ti a àwọn onímọ̀ mọ́tàfíkà. wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wọlé mọ́tàfíkà àhùwà ní sọ́ọ̀tù lẹ́yìn náà gàṣáhà màgàṣá wọ́n fi ayé àlà ìrọ́bíkà látàmàrà àwọn ọjọ́ onímọ̀ mọ́tàfíkà àwọn ọ̀dọ́ lúùtù wọ́n máa ní ìtàfàkà kéèyàn mú kàwá ọwá dojú ẹ̀rọ ẹ̀. olùkọ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ yìí wọ́n lọ́n fún ní ọ̀lọ́run táfíkà ẹ̀wọ̀n oníwọ̀lì táfíkà ta ọ̀hùwà kí ni túmọ̀ háwà wà ní nàìjíríà ìdá háwà kí ni ó jábọ́. ahọ́wà omùjábọ̀ rẹ̀. so àwọn àjọ anẹ́bìlúsù náà ni dàtùkà àwọn àjọ tàmúrùdù náà ni àkáàbì ìjì ẹ́ ìjì ọ̀ àwọn ah, ìjọ alùmọ̀díyàní àwọn náà ni àtàbù àyíká àyíká ní ní igi tó thick thick forest tó wọ́n lára bí wọ́n ti rí nìkan bí àṣẹ àtàbù àyíká tẹ́bá ti wá ní bọ́lá ọ̀bá ṣe máa ń to àwọn wọ̀nyí ẹ̀yẹ́ ká lọ sí sọ́tò àǹkàbó kẹ́wọ́ bọ́lá ọ̀bá ṣe tò ya wọn ó ṣe tò wọ́n العنكبوت ẹgbọ́n náà ti ń tò tí wọ́n bá ń kà fún sí ọlọ́run ọba láti thirty six àbí kárí láti thirty eight lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọlọ́ọ̀kọ́ ọgọ́sọ anẹ́gbẹ̀rẹ́ nǹkan wá tó mọ̀ sọ àwọn àjọ tó ń parẹ́ ọlọ́ni wọ̀nyí lámọ́díyàdà àbáwọn ṣùáìbá òun rán ṣùáìbù sí àwọn àmọ́díyà tó jára wọn kìí ṣe ànẹ́bí ṣùáìbù ni bàbá àwọn ọmọ obìnrin méjì tánàbí musa àti kìí ṣe ẹ ṣùgbọ́n ti wá gbàwájú Musa bọ̀ tó gbé náà ni ní kí ló pẹ̀ ṣé àwọn fìdí mọ́díyàrá wà nìkan mọ́díyàrá. azɔfin azɔfin fi ti hijiru wa abe wa ta o àwọn ahadu náà kọ́ọ̀kù náà rí àti ìjọ ọ̀wá sáwọ́ ẹ́ ibo ìjọ anábì ló ti wá sàdúmù àti ẹ́ sọ mọ́díánà ọ̀rẹ́ǹtì kìrìsì wà ní jọ́dá gbogbo ibi tọ́nà ọba ń dákọ̀ ń sọ láwọn àjọ tí ó parẹ́ kéèké àwọn gbogbo ẹ̀ ló kọjá tí ìbá ṣe dábàá hmm? ka ó láti ọlọ́mọdé àlù ṣááyé lẹ́yìn ìgbà tó láwọn sọ ọlọ́run láwọn yìí bàkà dábú fàákàtà tó mú orí ọjọ́ pàtó àgbàwò bí dáàrí pe ọba nígbà pè ọba kí ọ̀rọ̀ ọ̀fà omi ilẹ̀ wọn ethics ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n jí gbogbo wọn ti ṣubú lójú ara wọn màbí àwọn sùn àbí ẹ̀rọ ethics fi ṣẹlẹ̀ ti ṣubú ojú wọn ti yí yẹpẹ̀ ṣubú hmm? á nígbà tó ṣubú lẹ̀ nígbà tó ṣe fáwọn nínú lẹ́yìn àtúntò náà kọ̀ṣẹ́ àgùntàn wọn ni wà á dání wọ́n sàmúdà tẹ́bá tẹ́lẹ̀ ìgbà ìgbàdí wọ́n mọ̀ sí dápọ̀ ààbò ìsàmúdà ààbò mọ̀ kọ́dà ẹgbọ́ tó gbé ààbò wa sáwájú sàmúdà àti ní àyà àlàákọ́tù mọ̀lá ẹ́ tẹ́bá wọlé náà tẹ́bá wọlé tó kọ́ ọlọ́wọ́ bá sọ pé ọ̀nà ìgbàlẹ́ فأنبتنا به جنات وحب الحصيد النخل باسقات لها طلع الندي رزق للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخلود كذبت قبلهم قوم نوح إيه؟ وأصحاب إيه وأبي إيه؟ إيه؟ كذبت قبلهم قوم قوم قوم قوم لوط وأصحاب الرس وثمود أبي وعاد وفرعون وعنود أبي ẹ máa bọ́ wà sábùlà ẹ̀ka ju wà kọ́ tó bá anọ́dá wà ó yìí lọ́tọ́ ó lọ́sẹ̀ tó káàdàbà tọ́bùlà ń kọ́ mòlú pé tàbí wà sábù rọ́ọ̀tì wọ́pẹ̀mọ́ tàbí wà áádùn wọ́pẹ̀ áwọ̀ wọ́yẹ̀ kwánù tàbí wà tọ́bùlà ń kọ́ mò náà hí níjàre tọ́bùlà ń kọ́ mò náà hí wà wọ́pẹ̀mọ́ tàbí وكان قبلهم قوم نوح والرس وثمود وعاد وفرعون وقوم لوط وإخوان لوط وقوم وثمود أيضا وقوم ثمود nígbọ́n ọba ṣe ń bẹ̀rẹ̀ pé ó fẹ́ yóò wà mú tìlú wọn fún yóò fi ṣe báàjì kan yóò tó mú kan kó pa wọn ẹgbẹ́ ìlú wọn yóò tó mú tìlú wọn fún yóò tó wà wọn kan kó pa wọn rẹ kí èdè bá ti wọn yóò tó mú tìlú wọn fún kí ló bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kó yé wọn pé àwọ̀ nínú àkèrò ẹjọ pàdé ẹ wà á rí pé a ah, kí lẹ́yìn ṣe wọn náà pa òṣìṣẹ́ kí táwọn nìkan lọ́wọ́ wọn ṣe wọ́n fi táwọn nìkan fún táwọn nìkan fún máa fún máa so ọlọ́run ní kásábà kọ́bla àwọn kọ́ọ̀mù ní wọ́n ní ẹ̀ kọ́ọ̀mù náà kò sí pẹ̀lú àwọn lábáwá àbí wà àtàbù rọ́ọ̀sì àtàbù rọ́ọ̀sì pẹ̀lú báwọn afáàṣì sọ area ti yamani yamani pẹ̀lẹ́ lábáwá.

ẹ́ ọ̀mù tó bá ọ̀mù tó bá yaman lòun ẹ́ àwọn ọba yaman ní jẹ́ tó bá lóra ń gbé sàbábíà ẹ ọ̀gbẹ́ wọn kò ké sọ̀rọ̀ kí ké sọ̀rọ̀ ti jẹ́ bí táìpì ẹ̀ tó bá jẹ́ títà òkú táni ọ̀yá fẹ́ràn tí kí sọ̀rọ̀ tó jẹ́ táìpì ọba fárí táni àkàtìrọ̀ tí gàtán tó jẹ́ táìpì àwọn lágbáwá tí wọ́n rúlù pààtì gàtán ní sáàmù gàtán sí náà so bẹ́ẹ̀ náà ni tó bà ló jẹ́ táìtù àwọn òlú yemen so yemen ní nǹkan ilẹ̀ lọ́wọ́ wa sábùl àyíkáàtì wà kọ́wọ́mù tó bà yóò mú lọ́wọ́ kan yóò mẹ́rin tó lọ́wọ́ kan kí lọ́wọ́ sọ wọ́n ló kàdáfà rúṣùlà kò ló ẹnì kọ̀ọ̀kan nú wọn kàdáfà rúṣùlà kò jíjẹ́ wọn pẹ̀lú ẹgbọ́n kí ló fà ní wípé ẹnì kan tó bá lè kò ní ìṣẹ̀kan nírọ̀ orí gbogbo àwọn ìlú náà lọ tọ́lọ̀ tí wọ́n wá tò wọ́n. níjọ́ tó bá ti tò ìgbà míì yóò tò wọ́n mọ́ sí wa ìgbà míì yóò tò wọ́n bí ìyá tó ń fi jẹ wọ́n ṣe sírọ́ọ̀sì. yóò tò wọ́n pé lágbájá wá sáwájú lágbájá ìgbà míì yóò tò wọ́n yóò mú ìtòjẹ́ ìtàn ọmọ àtẹ̀yẹ́ fún ọmọ káfí lè tèyí dámà káfí lè mẹ́rin fún wọn ìgbà mẹ́rin yóò tó wọn bí dá àwọn bá ṣe lè ṣe tọ̀ ní tọ́tù ankabu lẹ́gbà tó náà bá sọ̀rọ̀ àwọn kìrìnà tó sọ̀rọ̀ àwọn abúná alùpàdánù yá gbogbo iṣẹ́ tí wọ́n ṣe fáwà àti nọ́mbà àti àfáàrà kò wúlò ń dọ́tọ̀ fẹ́ pa wọn. Ẹwà wọ́lọ̀ wá lórí wọn. Fàlàmà já adúrú sùlù ohun bí báyìí náà di. Nígbà táwọn òjíṣẹ́ tọ́mọ̀ bá rán sí wọn tán wá rọrùn pẹ̀lú clear sign. Fàrìhù bí máa ń dà ohun mẹ́nàlẹ̀ ẹ̀yìn ẹ̀kọ̀ká. Fàrìhù bí máa ń dà ohun mẹ́nàlẹ̀ ẹ̀yìn ìmọ̀ tí wọ́n ní jọ wọ́n lójú wọn nínú kí lọ́wọ́ àpòyè dání ẹ̀lù ẹ̀lù kékeré nù lọ́kọ́ ẹ̀jẹ̀ ìjà kan ló ń bíjà ní ma títí parọ́ ọlọ́ ní bíjà ní ma tún tẹ́ tó ń tún mú ẹ̀jì rẹ̀ ẹ̀ṣọ́ ọlọ́run jẹ́ ní kéèrè rí ní ma bọ̀ sí ìmọ̀ yẹn múlò fún another thing ni àmọ́ sọ pé nítorí pé kẹ́rẹ́sẹ̀ kárìkù ní onímọ̀ ó ní mọ̀ nǹkan tó wúlò ọlọ́run láwọn kèfèrí gan bá rí wú bí máa ẹ dá wọn nínú àdẹ́gẹ́ lórí ìmọ̀ tí wọ́n ní gbọ́ wọn lójú wọ́n jì máa tó ìṣẹ̀lẹ̀ ní pé àwọn tó tọ́lọ́wọ́n bá ẹ̀kan tápù wọn láwọn tágbà àwọn òṣìṣẹ́ lọ́wọ́n bá gbọ́ kí làwa ṣe àwa fi àyàtù láàlọ́ ṣùgbúdà kalẹ̀ àwọn gátàlẹ̀ observe a máa ń lo èdè ń ti wà wọ́n wá fi ń takùn àyà tó láì mọ̀ wá. ẹ̀rùn lọ́lọ́wọ́ bá pe tó wà lọ́dọ̀ àwọn kèbèrè ọ̀sì tẹkinọ́lọ́jì tó kọ́lé tẹkinọ́lọ́jì tó dé ká tẹkinọ́lọ́jì tó dé pé ọlọ́ọ̀nímọ̀ náà wọ́n fi ṣe oníkà náà mọ́ ni fárẹ̀kù òbí máa ń dáhùn the same tọ́kàn tó ń bá ọlọ́run tó wọ́n ní náà ọlọ́run kèbèrè falakin na asara nasi la ya'lamu ó ní mọ̀mọ́ wá ní ya'lamu mọ tó hàn bí ilé ayé ayé yé wọn ya'lamu lọ́wọ́ òun tó máa tó láyé àlàmù ìtò mí ní pé ìmọ̀ tí wọ́n ní òun lò fún ọjọ́ ìyá ń máa ń ṣe eré tó ní tó ní kí inú wọn dùn ọgbà ti sí wọn fáyọ̀ ó ń من العلم وحاق بهم ما كانوا به يستعجلون ọ̀rọ̀ ọlọ́run ọba ìyà tán fi ń jiré tán fi ń ṣe yẹ̀yẹ́ ó sọ̀kalẹ̀ lórí wọn ọlọ́ni falamma ra'aw ba'sana nígbà tí a ṣe qalu amanna billahi wahdahu ụlọ gbọ́ wàkàfàánà ma máa kú nà àwọn táàtún fi síbi tọ́lẹ̀ àgbà wọn gbọ́ ọmọ ọ̀dà ah, ìyá ti dé tẹ́bàgbọ́ àyà yìí àyà yìí náà jẹ́ ẹ̀rí fún pé kéèyàn tó lè kò tọ̀ ó gbọ́dọ̀ sí fi kó o tó lè ta òfin tó pé ni wọ́n ní ó gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó ìṣe kìbìrì sí nǹkan mi táwọn ọ̀gá ń sìn àbẹ̀tọ́lọ̀ àtàwọn ọ̀fẹ́ kan mọ táwọn ìṣẹ́ wọn ní kan mú. pé nígbà táwọn ìṣẹ́ sọ pé sọ pé àníbù tó ẹ́ wọ̀ṣẹ́ àníbù tó ọ̀bù wọ́n ti gbọ́ pé ìléwò tó láàbí pé ànúmi nàbí láàrin wa dẹ́wù wa lápò bímá ẹ́ bímá kánò bí òṣèré èfúrò pé wọ́n gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́

ìdílé ṣòfò ń jọ́nà ọlọ́run sáwọn yìí kọ́ wọ́n ní kúwà wọ́n ní tẹ́frọ̀ wọ́n ní àtà àwọn áàjù tọ́lọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ àwọn áàjù àtàlàtà ló nà mọ́ tó bá sáájú àwọn ló lágbára jù wọn fẹ́ sọ̀yà mọ̀ pé ó fẹ́ عاد وعاد حاقت وما أدراك من كسب ثمود أما ثمود بالطاغية وأما عاد صرصر jọ́ méje òru méje àti jọ́ mẹ́jọ òṣùmá mùtàtàdì à ìtẹ̀gbàkù nọ́ńtọ̀ wọ́n nígbà tó wọ́n fara lọ pàtàrà kọ́ ọmọ sí àtọ́rà àwọn ìjọ gbogbo wọn wọ́n wá wọ́n kú lọ ẹgbọ́ wọ́n kú lọ báyìí sílé afẹ́fẹ́ yóò di orí rẹ̀ báyìí kàánàwò náà lè nà kọ́ wíyà pé dàbí dùn trump davido tó ti wó lulẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ náà fàhálì tààrọ̀ làwọn sọ orí bí wọ́n sẹ́kù ẹ̀ sì ń kọjá ẹ̀rí lè wọ̀n tí wọ́n sẹ́kù tọ̀tún ò wá wá sẹ́kù bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀rù pé muhammadu bá parọ́ sí ní yóò tó ní jẹ́ nínú ìyá ní fún yín ọlọ́run sọ léyìn nígbà tó lọ́run wá sọ ẹ̀sìn ẹ̀wọ́n tó ti tò yà torí ìyá rẹ̀ tó fẹ́ tó ló fi gbé wá sẹ́yìn òun ló bá áfídámù ju sàmúlù lọ ibi táwọn ọ̀gbọ́n ló wà áfídámù ju sàmúlù lọ ni kí ọlọ́run bá sọ wípé ọlọ́run sọ pé wàá náwó ọ́n ahlaka adani wúlá wàfàmúdà ẹgbọ́n adani wúlá lónìí wàtàmúdà fáma àbúfà so bàbá ti wá níbẹ̀ nítorí ibi tá a ti lọ gbogbo ẹ̀ ní sí kí lágbára bá máa sàmú ìgbé kí lágbára lòun náà ànábì ọlọ́run rẹ̀ ní sọ́ọ́lì tó bá máa á dùn fún ọ̀gbẹ́ lágbára lòun náà ànábì ọlọ́run rẹ̀ ní òkú lẹ́yìn náà wá jẹ́ lágbára wa ẹ̀ tó ráhùn àtẹ̀yìn ẹ̀

bàbá tira yóò bá ka ẹ̀fà wọn ní sáńtò fún lágbára ẹjọ́ kóra nípa kù òun ló fi kẹfà yín káyà làkọ́ kéyì. ṣùgbọ́n náà dábò tó jàmọ́ àná kọ́ wọ̀nyí wọ̀nyí. pé àwọ̀lú wọ́n ní báyìí wọ́n ní báyìí ṣùgbọ́n náà sọ fún àwọn ẹni kọ́ ọdún àgbọ̀n náà wọ́n ní sọ àwọn ọ̀ní ọlọ́wọ́ bá sọ pé ọlọ́ni والفجر وليالي العشر والوسط والليل إذا يسر هل في ذلك خطب لذهبي الآن ذا كيف فعل ربك إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد àwọn wọ̀nyí tó ṣe pé nǹkan kọ́ wọ́n kọ́ àwọn pílà kan ibi tí wọ́n ń pọ̀ tẹkinọ́lọ́jì ẹ̀jìnlá èdè pílàsì yẹn sọ̀rọ̀ pé láwùjọ pílàsì méjìlò ha kò pílàsì ini ìwé ti síbò mi sàbò ó sùn pa pé ẹnu rẹ ó sùn pa pé kú wà rẹ àbí ó sùn pa pé kẹsàn rẹ ó sùn pa pé amọ̀rọ̀ rẹ. àwọn àdùn tó dalẹ́lẹ́dí wọ́n ní wọ́tà ìhè tún nàmínú ìjìbá lè wúlò jáàbù sọ̀kọ̀ tó ní jáàbà ó lu wò sínú nǹkan apáta báyìí kí ni wọ́n ti pàápàá fi alifasa wọ́n ti balẹ̀ jẹ́ jù gbogbo àwọn alágbára alágbára ti balẹ̀ jẹ́ tọ́lọ̀ mú ọba lẹ̀ ṣé nísìnyí jọ́ta bá ń kà ní lágbára ta ló lè kà á dé ààdùn ó kọ́ọ̀tì mi ó kọ́ọ̀tì mi yóò kọ́ọ̀tì lẹ́nu á di ìjà bàbá báyìí kí nìkan láàrin ọlọ́run máa ń rí ìpèsè lọ́pọ̀tọ̀ àtàwọn tá a ní wọ́n ní ìmáàdù wọ́n ní kúwà ẹ́ wọ́n lè wọ́n jẹ́ jáàbù sọ àrọ̀ àbí àlẹ́dí lábẹ́ àkìrí lábàjúmúrú ọ̀rẹ́ jàmáàná kún wọlé àwọn ìgbà alákùn kẹ̀yìnlò fákìlú kálọ̀ elmù wọn tó fi ṣe máa ẹ́ kálọ̀ kẹ́kọ̀ọ́ àwọn agbára tí a fi gbé òkúta tí ó fi kọ́ yóò fi lé ìdílé ọyá ìgbà alákùn kẹ̀yìnlò fákìlú kí ló bàtà gbogbo àwọn ọ̀yẹ́ ó ní wípé kìí ṣèṣin làwọn kèfèrí ti ń lágbára ṣe ẹ̀mọ̀ pápá tó ń gbọ́wọ́ ojú òbí tó dìlà àwọn agbára ilé nìfín ẹ̀kún lè rí ìlú rẹ̀ ṣẹ̀dá human rights human rights ṣe kò sáfìlì pàwọ̀ mọ́ nìfín báwọn asálágbára náà bá tún fẹ́ pa ìran bá pa ọ́ nìkan tó pa ọ́ pé yóò pọ̀rọ̀ bó sì kan ẹ̀dì rìsíjẹ̀ nígbà wọn níbu bọ́ba bá pààyàn ibi o nígbà wọn sọ kábíyèsí àjò ẹ̀yìn tí pààyàn nìkan lọ́ba máa ń sọlá ní wọn lọ́kàn bẹ́ẹ̀ náà aláṣẹ ọ̀fọ̀ ọ̀yọ́ aláṣẹ ọ̀yọ́ ẹ̀kú nígbà tá a máa náà wọlá lágbára púpọ̀ wọn lọ́kàn bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀ kó fẹ́ràn tí wọ́n ẹ̀wọ̀n ṣe wọn àti ẹ̀wọ̀ ẹ̀ wá ń ìyàwó ẹ̀ wá ń sún ẹ̀rọ ibò wọn náà rí jáńjá láì kí làwọn máa ń bẹ̀rù lára rẹ̀ ah. ó mọ̀ nǹkan bẹ̀rù ó sọ wọn ń gbà fún wọn ní tó kàn náà ni pé ó ó sì pé ìyàwó rẹ̀ wá pé tọ̀ owó bá kó wà lọ́rọ̀ kan ó gbé wá ẹ màmá kó lé wẹ̀ nígbà tí ó sì gba agbárí bàbá ìyàwó wà lọ. bá ń bẹ̀rù lára rẹ̀ irú àwọn ọlá láti kò sí ilẹ̀ mọ́yìn bó bá fẹ́ pààyàn gẹ́gẹ́ tó fún ilé àkọ́ ló pààyàn pírẹ́sẹ̀tì lè pààyàn kó lè fi bọ́ bá yọmọ àwọn eléyìí ó pa àwọn tó jì irú agbára táwọn lè yìn yìí ẹ́ ọ̀rìnfà ìkánà làkún kẹ́lú àwọn máa tó pààyàn sọ láti wọn ìsìn ní nǹkan tó dín rọ ilé ìmọ̀ yàrá bá lọ́kọ̀ akọ̀ bá pààyàn rẹ̀ kí ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kí ẹ̀ tẹ́lẹ̀ bọ́lá ju di eyín kò chairman government ó lè ní aláàbẹ̀ ọkọ̀ yọ <laughs> ẹgbẹ́ ọyọ́ kan fanfan náà ni ẹ fi sọ́ńdà mínísọ̀ sí pèsè àti àjẹ ẹ náà ni òun náà máa ti kẹ́rẹ́kẹ́rẹ́ pẹ̀lú gbogbo táìsì náà kó tó ní yóò yìí tó yá máa jẹ́ máa jẹ́ tó wà lọ́dà lọ́kà gómìnà ẹgbọ́n òjì náà ọba nìkú ìnà àwọ̀lì ìdẹ̀rẹ̀ ọlọ́fẹ́ jàmánàkùn àwọ̀lì pẹ̀lú ìkádà lápò kéjùn wáyé lónìí àwọn ọmọ ilé ọlọ́run ti sọ̀rọ̀ àwọn kékeré bí ó wà fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ mi ó fẹ́ sọ ẹ́ńjì ọmọ ní iná mọ́tàkínà dèlà aléhùn wa òyò àwọn tápáyọ̀ lọ ẹ̀sán wọn. Gẹ́gẹ́ báwọn kèfèrí kọ́ ìntọ́lìkú ìlà máa kún tó bí ìntọ́lìkú ìlà dínlù náà tí wọ́n náà. Àmọ́ dínlù tí wọ́n ní bákọ̀ nílùú rẹ̀. Ṣádò ni, àmọ́ ṣádò súnmọ́ kì ṣádò náà láàbọ̀ yìí ni àmọ́ òye kọ̀ sí ilé láàlẹ̀ ìwá òye òun ṣáàdù tó ṣe bí tó bá ṣáàdù tútù ni ó máa fẹ́ ṣéèjì tí ó máa fẹ́ wà òye òun jẹ́ àwọn akérèmọdò river tó ń flow wà fàwa sí ha mímá ẹ̀ṣọ́ òkú àti fruit àwọn èso mímá ẹ̀ṣọ́ òkú ẹ̀bẹ̀ òkú kí ni tí wọ́n mímá ẹ̀ṣọ́ òkú hizma pàwákì àmìmọ́ ẹ̀ṣọ́ tẹ́tùmá rẹ̀ ni pé àwọn fúrúùtù nínú èyí tí ó wù wọ́n tó mẹ́ pé àgbẹ̀kẹ̀ gbogbo fúrúùtù lọ́wọ́ àbẹ̀ ètò wọn lọ́kọ̀ fún àbí àbí kéde tí mo rẹ̀ lò mi máa bẹ kàbọ̀rẹ́ ìlú táwọn àkókò afẹ́jọ́ ọ̀gá òkè nínú fúrúùtù láti lọ ẹ̀gbọ́n mi máa yẹ́ sàwù mi máa yẹ́ sàwù ní ṣe pẹ̀lú pàwákì ó ní ṣe pẹ̀lú nàí pé dàtí out of things láàfún wọn nínú àwọn kan sáwọn pé alápé láti jẹ́ náà kí ni wọ́n fún wọn fi ha máa tẹ́ ṣàyí ambus àbí ní tó bá ti gbójú ẹgbẹ́ obìnrin ni ẹgbẹ́ kúrútù ni so wọ́n tẹ́tẹ́ ambus ẹ̀rọ wọn á ń ka pé delal oyo fàwákì àgbẹ̀mọ́ yẹ́ṣà nínú nǹkan tá a fún wọn àdàkùnrin lè bẹ̀ kéde yí pé a ní kúrú ìmọ̀fẹ́ gbọ́ mi pé àti tàbí ìjọ ẹ̀kú òbí bàbá kẹ́ o ẹ́ pé a nínú àwọn fúrúùtù tí wá jẹ́ nínú àwọn fúrúùtù ó wù wọ́n lórí pé àwọn mìíràn fẹ́ tí inú oore tọ́lá àwọn bó ṣe fún wọn dèlára òyòn kẹ́ mímà nínú àwọn àjẹrà àwọn tó fẹ́ nínú fúrúùtù tí ó wù wọ́n náà bẹ́ẹ̀ ìdírí náà lẹ́rìí wà láàrin pẹ́ẹ́rẹ́ mímọ́ ẹ̀ṣọ́ ọlọ́run tó kọ́ dápọ̀ àwọn kan yóò wà fi mímọ́ fi sínú dàbí lọ́pẹ́ lọ́pẹ́ kí n dápọ̀ díẹ̀ nínú àwọn tó wù wọ́n kìí ṣe tí bóyá láàrin tẹ́rí mímọ́ ẹ̀ṣọ́ nínú ẹran díẹ̀ tó wù wọ́n láàfún láàrin tẹ́rí ìmọ̀ ẹ̀ṣà torí pé gbogbo tó wà láìjẹ́ náà ń kọ́ ọ̀ ìmọ̀ ẹ̀ṣà odò mà tẹ́ṣẹ̀ ìpapò wọ̀n máa tẹ́lá lórí à olúwa ṣọ́gbó wa ní àmì máa ń tó ń tà àmàlò ẹjẹ ẹmu pẹ̀lú ìdùnnú eléyìí jẹ́ ẹ̀sà fún yín eléyìí jẹ́ ẹ̀sà fún yín á sọ wa eléyìí jẹ́ ẹ̀sán fún yín ní dàbí àníyàn mẹ́rin pé kẹ́ ẹ jẹun ní nǹkan tí inú yín ó dùn tó ní kò ní sí ìbádùn yẹn jẹ. Hmm? gbogbo òbẹ̀rẹ̀ ayé ayé pátápátá ló ń ta àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì ni pé nǹkan kan tó ń bá ó lè fi máa ṣe bẹ́ẹ̀. gbogbo òbẹ̀rẹ̀ ayé tó ń bá ṣe fún ìrìn àjò pátápátá ìbànújẹ́ òṣèlú báyà bẹ́ẹ̀ ẹ̀yẹ wúlá kò sí ìdàgbà kankan ilé ayé tí bàbá yóò yọ. mọ́tò tó bá dé ní ṣèlú àyè mọ́tò bá lásìlẹ́ǹtì ọmọ tó yàn kú ó kú ìyàwó tó ní kò kú ó rí ọpẹ́ bí ọ̀kan tí sì ní gbádùn náà kò sí ìdẹ̀ra kankan yí ayé tó ṣe pé ó kí ọ torí rẹ̀ lẹ́sí pé àáfin máa ń fẹ́ ìran àrùn àdìyà rà torí pé ẹyọ ọ̀kan òun lè ní kó tó fi mí balẹ̀ níjọ́ tí a bá ní pé pẹ̀lú ìyàwó rẹ̀ wíwú ọmọ rẹ̀ bó bá dúnà tó bá pọ̀ tó kàn ìyàwó yóò lọ́wọ́ ọmọ kìkan máa pariwo mẹ́ ó gbọ́dọ̀ máa jẹ́ ìjọba láwùrù kan sí láwùrù kan ìran ìran ìran torí pé kò sí kan nínú rẹ̀ tí ò ní tàbí. alkiyama nìkan aljanna nìkan nígbà ló pé tí ò ní mú. náà ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mú nígbádùn tí ó pé tí ò ní sí nǹkan tí ó dọ̀tí ẹ̀ tí ó dàrú bímọ agbóńtùm tá a máa lu ẹ̀sán tẹ̀sí iná kàdálíkà nájísè náà sí ni àwọn tán ṣe dáadáa sọ́lọ̀ tí wọ́n ṣe ń tọ́lọ̀ ọba ni kí wọ́n ṣe báyìí sanwó lẹ́sìn lọ. fọ́dà báwọn màlìjánà báwọn màlìjánà bá wòye dáwà náà wòye náà ọlọ́ni ilẹ̀ mọ́tàkínà fi jáná àtìníwá òòrùn àfìdínà máa àtàwọn rọ́bùn iná ohun káánú ọ̀gbùlà gáàlìkà mọ́ sí ni àwọn tó wáyé ọlọ́run ọba àwọn àlùjẹ́nà wọn àlùjẹ́nà wọn àtúnrò àfìdínà máa àtàwọn rọ́bùn nítorí ọba bá fún ọ wọ́n gbà ti dùnú sí dùnú inú wọn dùn iná ń gánú kọ́kúlà dálíkà mọ̀ kó tó dijọ́ ìkọ́ wọ́n sì wọ́n jẹ wọ́n ṣe dáadáa kù kí ni wọ́n ń sọ ọ́ yọmọ sí kánú kọ́lé láwọn nínú àlùlẹ́yìn máa yá ìjà òun àsìkò díẹ̀ ni wọ́n fi fi amwalihim haqqun ma'lum lis-sa'il wal mahrum níbi dúkìá náà kọ ẹ̀tọ́ wà ń lọ òun ni ìsánà sáṣà ẹ gbọ́dọ̀ tó wá sọ táwọn mùsùlùmí tó bá wọ́n táwọn mùsùlùmí láti wọ́n jẹ́ náà lè pé ìnà ń káánú kọ́bùlà zálìkà kí ló fi sọ táwọn mùsùlùmí ìnà ń káánú kọ́bùlà zálìkà mùsùlùmí máa náà bá wọ náà sọ̀rọ̀ pé bàtẹ̀ wà ilẹ̀ ìgbádùn ta mọ̀sùlọ́sì mọ̀sùlọ́sì ni mọ́sẹ̀lù lẹni tó ló dẹ̀ra ọlọ́run ọba ọlọ́run tọ́rọ ọgbó yọnu sí mọ́sùlọ́sì lẹni tó ló dẹ̀ra ọlọ́run ọba láti fi kúrú sọ́lọ̀ ọlọ́run wa sọ tó kálukú náà kánú nǹkan bùlàdáríkà mọ̀sẹ̀lì náà ń kánú nǹkan bùlàdáríkà mọ̀sùlọ́sì wàkánú yóò ṣerú náà lálẹ́ èdè láàbí وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون àwọn ilé ìnáwó ìnáwó kánù kọbla zalika matrafin inú gbádùn ìgbádùn ṣá kó ń kálukú wò ó kí lọ fẹ́ kọ́lọ̀ ọ̀bá sọ̀rọ̀ pé kọ́lọ̀ pé ìnáwó kánù kọbla zalika mọ̀ sílùú ìnáwó kánù kọbla zalika matrafin kẹni àwọn aṣayé ni ṣayé ẹ́ lọ́fẹ́ ṣayé iye ẹyẹ òun tí mo bá padà ṣe gẹ́gẹ́ tí wọ́n sún yẹn náà ní ìsìn báyìí bí èèyàn bá gbádùn oúnjẹ ilé kòkó jẹun yóò kò sí lè dìbí mọ́ ó tún bí kàmí ẹ́ àwọn àfẹ́ ìgbádùn dé ó tún padà wà ọ̀bẹ́ wọ́n ló jẹun lódúdú tó ní ah, àwọn bàbá àdúgbò lára rẹ̀ ah, kò sí èsè jù kò sí èsì ìdẹ́ra àwọn ò pé ibi tó ṣe sílẹ̀ sí kí díẹ̀ kò sí gbogbo fún lọ kò sí èsì. òun lẹ́sìn pé ẹ ò ká ẹ̀lẹ́ yí àgbàlagbà ẹ̀ bàbá àgbàlagbà ẹ̀yìn tó pé yóò kà jọ̀kan ó sì yóò lọ pàdé yóò máa wọ̀gbọ̀n yóò máa wọ̀gbọ̀n nígbà wọn tó yìí lọ́wọ́ rẹ̀ ojú ẹ̀ ń dé kó lọ́wọ́ pé kí ló kàdálíkà mẹ́sìn báyìí láti pa àwọn tí wọ́n bá ṣe ìsáhùn ìsáhùn bẹ́ẹ̀ bá wo kùránì dáadáa ẹ̀sán ẹ máa ń jẹ́ takwa ìṣàlàyé ọ̀rọ̀ yìí bọ̀tẹ̀ náà lè wúlò ẹyẹ bí ìgbẹ̀ka ṣe yóò ká nǹkan tó ní bá áká yòókù lórí lọ́dẹ̀ tí mo sọ mọ́bí nǹkan sọ̀rọ̀ kà ìsáná àti sápọ̀ ọ̀rọ̀ ni wáyé lórí ìyàwó má ilé ilé mọ̀ ká síbi tọ̀ tẹ́ bá wo ẹ bá wo tẹ́ bá wo ẹ wo alif láàmì dáálíkà kìtàbù láàrẹ́ bàbí ìdá nílùmọ̀ tákì àbí àbí ẹ̀kọ́ ni ọlọ́run ní Qur'an ó jẹ́ hudan lil mustaqim àbí àwọn mustaqim yẹn kọ́kọ́ lóko ní alladhina yu'minuna bil ghaibi àbí ọlọ́run apá ìmánu bil ghaibi wa yuqimuna salata kábínú tó wọ́n mi máa zàbínà òun òjìkú àbí ká nínú tọ́lọ̀ ọ̀bá fún wa ká ná kìí sọ ó nìkan lọ́mọ zàbínà wọn wọ́n mi máa ẹ mẹ́jà sọ́wọ́ nìkan wọ̀ mí mọ̀ lọ́lọ́run ẹ mọ̀ zaka ìtumọ̀ ẹ̀rọ zaka lọ kọ́ọ̀lù ní sọ́dá kọ́ owó rẹ̀ na mọ̀ ọ̀zàkùnà rosetta elman ẹ̀ tọ́lọ̀ bá fún yà ní ma fa rosetta kan níyì náà. ọlọ́run bá fún olówó náà ọlọ́run bá gbàgbà hàn yóò fi kún àrí wọ́n láti iná yóò mí núnà bí máa ń sílá ilé ìka ọmọ ń sílá ní pọ́blíkà fáwùlà ìka àwọn ń sàmì wọ́n pàbí ọmọ ń sílá ní pọ́blíkà wọ́n bí àpẹ̀rọ di oyún òfin ìlà ìka láwùjá bẹ̀rọ bí wọ́n wùlá ìka ọkùn àrí. the same aya yìí ló ń bá ní islam tọ́lọ̀lọ́ ẹ bá wọ́n sọ́tò lukman ọlọ́ni alif lami tilka hudan wa rahmatan lil muhsinin aláàkọ́ lil muttaqin àbí wọ́n bá bẹ́ẹ̀ kọ́ mọ̀sí kan alladhina yuqimuna salata wa yutuna zakata wa hum bil akhirati hum yuqinun ulaika ala hudan min rabbihim wa ulaika humul muhlihun sọ́dún ẹ wo sórí àkàn kí ni tó yàtọ̀ tí mo tàfẹ́ fúlàní tí mo tẹ̀sẹ̀ fúlàní kí ni tó wà ní alẹ́ fúlàní bẹ́ẹ̀ tí ò sí ní báyìí. ilé alimami ló gẹ́yì kí ni ọ̀hún ní alábíyá yóò mú nàbí ló gẹ́yì bí àbí kò sí bẹ́ẹ̀ ẹni wọ́n ti sí ẹ̀kọ́ mùsùlùmí lọ́lọ́ lọ. àti tábà fẹ́ pákó àtàbà áàdì ìmánu bìlọ̀gẹ́yì sí ló lè dé lẹ́bù ẹ̀sáàdì. sẹ́mọ tó mì ẹ lọ síbi àdìsí jìbìrì àbírí ní àdìsíta bí ìgbà tó rẹ. Dẹ́rù bùnú kó mọ́ sí ọlọ́ọ̀bí kó ń rí. Tàyí lọ́tọ̀kùn tọ́lá fẹ́ náà yàrá. So ìmọ̀ràn ògẹ́ ìbí tó bá tó tápúwà ní ó tó dé lẹ́gùn so ẹ̀rì nìyẹn pé dàtí bi yẹ̀kí ènìyàn bá tó ń lékún tó ọlọ́run afọ yẹ̀kí wa kún sí lẹ́kùn mẹ́ta yóò wá máa dé lẹ́kùn pé ìwọ̀n bá sọ fún wa a sọ a ní a ní ainul yaqin àbí a ní hakul yaqin àbí àbí ẹ̀kọ́ ni tọ̀ ọ̀kan ní ainul mi àbí yaqin náà gbogbo ẹ̀ bí bá ti ń bí yaqin bá ti ń gbòòsì lèyẹn fi ń délẹ́bù ìsánù sí tó pé ìsánù jẹ́ àǹtà àbúdà lọ́wọ́ àkànnàkà sára ìlànà tó kọ́ ọ̀rọ̀ إن الله مع الذين اتقوا والذين هم محسنون kẹlẹ́tọ̀ láyé kẹta àkàlẹ́ ẹ̀kọ́ pé iná mọ́tàkì náà fi ìjà náà ti mọ́tàkì náà lọ́hùn bẹ̀rẹ̀ ẹ́ bọ̀kúrú padà parí ẹ́ ìjà náà ti wá òye òun àfẹ́bí iná máa ata ń rọ̀gbọ́ òun iná ń kánú òun lẹ́pàdà bí ní súrátù alẹ́ mùrán lẹ́sà alẹ́lẹ́ ní ìdá àmọ́nú jù náà òun fi máa tọ́ ìmú tàbí ìdá mọ́tàkọ́ wà ámọ̀nú wọ́n mọ́tàkọ́ lóde wà áhsàn tàkọ́ wà ámọ̀nú wọ́n mọ́tàkọ́ wà áhsàn àti àtàkọ́ pẹ̀lẹ́ lẹ́mọ̀ pé gbogbo ìjọba ọba yóò máa ga yóò máa ga yóò máa ga kí tí ó fi wá débi yẹ̀kín tó bá dé yẹ̀kín ẹgbẹ́ mọ́sílẹ̀ ìsàn tó bá débẹ̀ tán láti wá búdé rọ̀bà ká tààyà sí yẹ̀kẹ̀rẹ̀ yẹ̀kín tó náà bá ti ti kú òfìdé tó tún gbogbo nǹkan tá sọ fún ọ padà wá rí bẹ́ẹ̀. tó lẹ́bi ìsàn lẹ́bi ga ìsàn wọn bẹ̀rẹ̀ láti ṣe dáadáa tọ́lọ̀. Hmm?

ẹgbẹ́ pẹ̀lú ànábì ọlọ́run kọ̀ọ̀kan àṣẹ lẹ́gùn ó ní tó bẹ̀rẹ̀ kò wá níbi tó parí sí àwọn ànábì ọlọ́run ni wọ́n wà lókè ìjẹ̀fà ànábì sọ́lá ọ̀sọ́lá wà lókè ọ̀ àwọn ànábì kan wà bẹ́ẹ̀ àwọn olùrájú wà lókè ọ̀ ànábì wà lókè ọ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ láti lẹ́gùn ẹni tó lọ́lá jù náà ṣe sá ànábì ọlọ́run abanikọ́ àwọn bá pè sáàkó mọ́ríyàm tọ́nà tọ́nà ìwọ́n fún ọ títí ìsánú ti bẹ̀rẹ̀ lọ́wọ́ tó sọ pé ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀hún láyé ká máa lẹ̀ bí iná àná àmọ́ lọ́wọ́ àléyìn iná nẹ́bí iná èdè iná wọ̀ṣúwádà ìwọ̀sọ́ àlejò wàhásùnà láyé ká rọ́ọ̀fì mọ́. takuwa yóò mọ yóò mọ ga yóò mọ ga yóò mọ ga so àwọn ànábì ọlọ́run àwọn ọgbẹ́ ni mùsùlùmí ká má límìtì mùsùlùmí ọ̀nà sẹ́ni tí ń fa àwọn ẹ̀dá lówó ó wò làwọn ànábì ọlọ́run ni láì náà fẹ́ ẹnìkan tí ò bá ti jẹ́ muslim sọlọ́run kì í ṣe muslim fẹ́ ọlọ́run ní sáńdáàdì tàbádé òkè nígbà tó lọ́n bá gbà náà bí ní mose tó bá ní ìlú àwọn mùsùlùmí ti tiwa náà aláǹnáfọ́kọ́tì bá di mùsùlùmí torí pé tọ́lọ́ làwọn náà ṣe lágbókò yìí àmẹ́nìkan tí ò bá ti ṣe tọ́lọ́ kò sí oṣù kó dáṣẹ́ dà mùsùlùmí fi ni èdè mùsùlùmí wà gbà bá tọ́lọ́ kó káwá sínú àwọn mùsùlùmí wọn lẹ́bi pé tọ́lọ́ bá ti dápọ̀ dáadáa sáńkọ́ bá ti dápọ̀ dápọ̀ àtàkọ́ ìsánú ìparí. ọlọ́run bá ní ọlọ́run bá ní ọ̀rọ̀ ní ẹ̀hẹ́n nígbà tó sọ̀rọ̀ afáwọn onájú wọ́n ń gbé káyìrí ní ìdánikọ́ lílẹ̀ lílẹ̀ sàkọ́wọ́ ìdárọ̀ bí i jannatu tajiri min tati ala na ara bi wa azwaju mutahhara wa Allah bi e ma bi ri na so de bi wa والقانتين والمستغفرين والمنفقين والمستغفرين بالله عربي èwo ni ahẹ́ sáré ohun ilá mọ́síláti ní rọ́bì kò jẹ́ nàtí àdúrà àti sàmà ìwọlá tó ìdá nílé mọ́sàkì lọ́lọ́n fi bẹ̀rẹ̀ ẹgbọ́n bọ̀kẹ́ bọ́ gbogbo ìtàkùn àti ìbúrò ló tẹ̀lé alàmì na yóò fi kú na fi sàrọ́ yìí wọ́gbọ́ rọ́ yìí wàlkáàbì ní na lọ́bẹ́ yìí wàlàáfì na alẹ́ na kí ló tẹ̀lé

ẹ́ wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ olóòjọ́jú ẹ́ òjọ́jú òǹta òǹta ìmọ̀nì ni òdúró ọkàn rẹ̀ nílé ẹ̀kẹ́ yẹ kó tó ṣàgbé sórí náà fi ìfísà mọ̀dé bá àwọn ní ni kò wá òbí yes òbí yes yìí o nìkan má wàláì títà nìkan ra o pé à èmi máa ń sá fún ìlẹ̀ wàláì ìlú ọba yẹn wàláì títà nìkan ra o ara tó lọ máa fi ń fún yàn bẹ́ẹ̀ orúkọ ọlọ́run ọba ni ó sọ ọjọ́ wa fi sọ ni àwọn àṣà náà jí ọba títà nìkan títà làwọn ẹ̀kọ́ afẹ́ máa lò ó ń sá kò ní ìjẹ́kẹ́ tí ń ìta nìkan lọ ariwo àgbákò tí ó gùn ariwo àgbákò nígbà tó sára náà yìí ó ti kí ó sì máa fi nìkan ti tó ọkà rẹ̀ lè kó ní kẹ́kẹ́ tó wọ́n máa sọ pé ẹgbẹ́ lọ́gbẹ́yà jẹ́ sáfún bẹ́ẹ̀ wà ní sáfún bá ẹgbọ́ wọ́n tó ní kan lọ́wọ́ ẹ̀kọ́ kájọ káàkiri ni ìjẹ́ ti bàwọ́ ah, rẹ̀ jì tẹ́lẹ̀ ó gbọ́gbẹ́ nìkan ti bí dàgbà wọ́n fárú ìfáyà láti Oyi, kéèyàn sá ò kéèyàn mọ́ kó sí ẹ̀ṣẹ̀ o kàtànáàtì lọ́lọ́mọ tí ń o ọlọ́run ìjọ yí wa ó sì sọ ọ́ lọ́nà tó pọ̀ ó sọ fún Yusuf ó ní ìsìnà ẹjẹ́ mú kálukú wá sí káàdì wa pẹ̀lú Yusuf pé wọ́n tí àgbọ̀ bá tó àbí kò sáàdì ó sáàdì wọn fún fàlàfà yìí tó wí sáàdì kùnrin ẹgbẹ́ bọ́lá wọn tó ọ̀rọ̀ ní àà kàdáríkà lè ná sórí fa á ní ìsú àwọn ìfà àṣà tẹ́lẹ̀ ń tàbí débi ayà ẹ́ lára ó nífẹ̀ẹ́ dàrú ẹgbẹ́ bọ́lá wọn sọ́ra fa á ìsú sọ́ra fa á ní Yusuf ni ọlọ́run ọba ló wá gbé fàṣáàjì ó sọ̀rọ̀ pẹ̀ kò sọ pé sọ́rọ̀ fà Yusuf á nìfà òun fún ẹ̀rọ yìí òun ò fẹ́ kí bá àṣà kan Yusuf òun wá sọ̀rọ̀ fà sùn wọ́n fà àṣà ánù tó fẹ́ ìnáyà ọlọ́run ni àbújọ ọlọ́run ni kò wọ́n pé Yusuf ló sá fún àṣà àwa báyìí la gbé ìdènà sí wáyé ìnáwó mi ní ìgbà ìnáyà ọkùnrin láti ẹrú wa dáadáa ó ní dáadáa ló ti fún àtàkùn rẹ̀ yóò ní kankan. ìsànáàtì tó ṣe lọ́ba pàṣọ òun kan súwò òun kan òun náà lẹ́tọ́ rí níbi òun làdó àtàǹṣe ọlọ́ọ̀hùnmọ̀ ẹ̀sìn lánàá nínú ọ̀ṣẹ́ máa tàbóòlù bí ìbẹ́ni lánàá kí ni wàá fẹ́ ọlọ́run fún wa ní káṣẹ́ ìbẹ̀rù ọlọ́run pé ìwọ ló fi kọjú ó blọ́ọ̀kù láàrin àwa àti káṣẹ́ ẹ̀wọ́ àmọ́ náà ò ní kí rẹ̀ ṣẹlẹ̀ yóò máa gbé ìjìnà sí ọ ni bàbá tàbí mọ́ta láti ẹ̀yìn yóò wà ní àdìsí àdìsí wọ̀lé yìí wà láyé rẹ́lu abdul yàtà kọ́rọ́bù lẹ́yà lè nà mọ́ ẹrú mi ò ní ẹ̀kọ́ nílò yóò máa súnmọ́ mi pẹ̀lú àwọn aṣẹ rẹ̀ láti tàpọ̀ ṣe mà títí fi dáa fẹ́yìntà àbọ̀tù mọ́tẹ́ ìbínú ọba kéde títà títà títà wà náà ẹ́ fún lẹ́sìn tó bá ti sá sáyẹn tí ó padà kú lọ́dọ̀ bọ́dà ní ìrìn ìrìnbà nítorí gbogbo gbogbo ti tán títí ìjà fún ìjà ni pé àwọn ọmọ yóò bá rú ká inú wọn ẹ̀dà ọgbọ́n tó kà fún ṣètàn tó bá gbogbo ọ̀dọ́ ọmọbìnrin ṣètàn ní mọ́rí ìwé sọ́wọ́ kéde títà pàṣẹ aláṣẹ ni ó ọ̀sánà ti ní o tó ń kálukú náà wo hásánà tí bá ń ṣe yàtọ̀ sí èyí tí wọ́n ti ṣe gìlàgìlà sáwọn èèyàn ẹ́ láàrin wà tó lọ tó tó kùrán ló wà tó tó kùrán lọ ó ti lẹ́gbẹ̀rẹ́ tó ṣe lọ́sẹ̀ ó sọ́dọ̀ pẹ̀lú oṣooṣù lọ́wọ́ tọ́lọ̀ ó fi gbàṣẹ́ rẹ̀ tó fi fánà rẹ̀ ẹ̀ bó ṣe gbogbo nípa láti ṣe kùrán sáré kùrán sílẹ̀ tọ̀rọ̀ yìí ni ó ṣe ó ó lè tọ́ra àwọn àyájẹ́ ní tọ́ra wọ́n ṣe ó ó lè fẹ́ kó máa bẹ́ sáré fáwọn èèyàn ni ó tẹ̀sí ó ẹ̀ gbogbo ẹ̀ hasana yẹ́ ṣe gìràgìrà pé kò sí kẹ́kẹ́ mọ́ sí pé ẹ̀yẹ mo padà wá padà wá find out pé kẹ́kẹ́ find out find out ara ẹ̀dẹ́ ló tó jákujàku lọ́sọ̀rọ̀ ẹ́ àwọn ọmọ wa pa àwọn ọ̀rọ̀ tí ò wúlò ó lè mọ́kàn gan le ẹ ṣe rí pé ṣẹ́ẹ̀kì ló wá wá pọ̀ rẹ́ kiri ẹ pé ṣẹ́ẹ̀kì wọn fún mi nílé ilé àwọn ìdáhùn ọ̀dọ̀ ọ̀dọ̀ jẹ́ náà ṣẹ́ẹ̀kì padà wá gbọ́ ọdún òye náà fàtẹ̀fẹ́ yí ẹ̀jẹ̀ ní jòsó lọ́gbọ́n wá dáadáa lọ́gbọ́n tó lè mú imáni gẹ̀ẹ́sì wá bọ̀tọ̀fẹ́ yí ẹ̀jẹ̀ ní jẹ́jẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ lọ́wọ́ sí kiri o oṣù kẹta ẹ́ kò sí àláwá tó ìmáni ẹ́ èèyàn máa sáré kan ọ̀rẹ́ ẹ̀jẹ̀ Ma'is bin Malik nínú àwọn sàábí ànábì rọ̀bí ọgbọ́ tí wọ́n sì pa fún lóde rárá ló Ìgbà táwọn lọ sókun tán ni. Àwọn na ti lọ sókun tán. Ó náà wá náà tó wà ní ìdìnnà pẹ̀lú ìdìnnà yẹ́sàn ó lè gbé mọ́tò náà ní kò síbi tí ìṣẹ́ òsìlè tàbà síyàn sísá nìkan rán bẹ́ẹ̀ bá sì bí mánìyàn bá fẹ́ kọ́kọ́ bàjẹ́ ibi tó lọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibi tí ó jẹ ọ̀rọ̀ ní tí ó jẹ pé owó àláàlì ibi owó lóko rẹ́bí pé lẹ́sẹ̀ bá bọ́lá lọ́wọ́ fẹ́ fọ́lọ́ yóò kọ́ gbáyàn lójú ó gbà lójú gbogbo tààrú ìjọba ṣe yóò fi fa lórí wọn pè sí bí nẹ́ẹ̀sì yóò palẹ̀ mọ́ wọn kọ́dà yóò fi palẹ̀ mọ́ orí yóò fi ta kọ́ yes ó kò fún mi nẹ́ẹ̀sì yóò fi ta nẹ́gà bẹ̀ ní máa fi ẹ̀ owó yóò ti jáde ìfẹ́fẹ́ẹ̀dì lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tó bá ti kọ́kọ́ lẹ́sẹ̀ tó bá fi gbélé rẹ̀ lọ́dún ìgbà tó jẹun ó nù rẹ̀ mú ọwọ́ àkókò gbà bẹ́ẹ̀ rẹ̀ abẹ́ éèdì náà lọ́pàá pọ̀ lẹ́wàá gbọ́ pé à ah, wọ́n ní wọ́n fi bọ́dà kan hẹ́ẹ̀dì wọ́n ní wọ́n fi kan hẹ́ẹ̀dì pótírì ọ̀nà fi hẹ́ẹ̀dì pótírì sábà yìí pé lẹ́yìn ìgbà tó fi pé palẹ̀ mọ́wó sáńgá ọkọ̀ òun nígbà tó wà obì tó náwó sí wọ́n wá tírèdì ẹ̀dọ́dọ̀ bàbá kan tó ń lò tẹ́lẹ̀ máńjà òtẹ́lẹ̀ wọn ti à ní máa ah, wá rí ibà yìí àwọn rìsíìtì ni ọlọ́dún fowó gba sẹ́wọ́n ni ayé ẹ̀kọ́ ni tó bá ti wọ́n fún àfẹ́ ìṣe ẹnu náà tó àfẹ́ ìṣe jẹ ìnẹ́ẹ̀tì bí àfẹ́ tàbẹ́ mọ́nájú sọ́láfù dáwọ̀ mọ́nájú sọ́láfù sí lè bàjẹ́ sọ́láfù yóò ṣe gbogbo wa àwọn èyí táwọn èèyàn ń ṣe pé wọ́n fẹ́ dáwọn jáde sọ́láfù ká má fẹ́ dà wọ agbára rẹ̀ ọ̀ka àdúgbò yìí ìwọ kò sí kéwú kò sí mọ́ kò fún mọ́ bí ní nǹkan kan ẹ̀ ń tọ́sán fún káàkiri ọgbọ̀n ah, ọ̀dá wò ní iná máa rẹ̀ ẹ̀dà wíjẹ́ dípò káàkiri náà ní ọ̀rọ̀ náà ẹwà ẹjọ́ rò sí lẹ́yìn náà ni wọ́n bá gbogbo imán rẹ̀ mọ́ ẹni sìn tí ẹ bá fi ń ṣe èèyàn gbọdọ̀ ó kéré yìí lórí àláwọ̀ sí imán níbi iṣẹ́ eré ẹyọ kan sùn bí ó bá tẹ̀lé ah, lọ́wọ́ ah, gbá àti nàbílà àti sọ́dápọ̀ kò sí kankan yóò léèdì tí wọ́n bá ń gbé omídà rẹ̀ náà ní tẹ́lẹ̀ wọ́n tó ilé yẹn ṣé wọ́n rí pé nǹkan tí wọ́n bẹ̀ wọ́n ti yẹn ó bí kí wọ́n ga jẹ́ lómi lọ olómídà làwọn bẹ̀ náà èyí yóò kẹ́ nìkan kẹ́ fún nǹkan dá sí yóò wọ́n tẹ̀ lómi yẹn ó wà ó ní tẹ́lẹ̀ capacity àjẹjẹ́ wọ́n ń wọ̀ òun náà ni àti imani nígbà rẹ̀ jẹ́lá ọ̀pọ̀lọpọ̀ kò tóbi wá ṣe tó imani wá ṣe ní kó fọ̀ wá mọ́ o kó fọ̀ kà wá mọ́ o ẹ́ kó yíká ní aláwọ̀ tó ti imani o bá ní sọ́nà àti sọ́nà àdúrà wọn àti sọ́nà ọlọ́ọ̀hún mọ̀kìlánà bí kàṣíyẹ́tì máa ta àwọn olùgbé ìbẹ̀rẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ máa fi ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا وجعل الوارث منا وجعلنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا بارك الله فيك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم